olóòtú àtàlákòóso iléeṣẹ́ esabod enterprises ní ìlú Dublin ní Republic of Ireland but ilé ìlú Turkey la wà lọ́wọ́lọ́wọ́ ibi tá a ti ń ṣe ní òsì ọjọ́ tòní ẹni tọ́dún bá báláyé wọn ni kó dúpẹ́ ṣùgbọ́n mo rí i wípé láyé àtijọ́ tí èèyàn bá ń ṣe ọdún lọ́wọ́ kò yẹ kí àwọn èèyàn tún máa ṣépè kó máa rìn kiri kó máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó má ti fi àdánwò kàn kí la fẹ́ ṣe síta bá sọ pé lè rí yorùbá nation gbà tèmi yé mi ẹ mo ní n sọ díẹ̀ fún yín torí gbogbo yín mo rí awuyewuye wuyewuye oníkálukú ń kárí fake rumors ẹ ń sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ẹ gẹ́gẹ́ bí ẹ rí pé kò bá lùwà kò bá lùwà à ẹnìkan ti jẹ three hundred and fifty thousand yẹn à bó ti sọ tẹnìkan jẹ fi hàn yín ẹni ọdún bàbá láyé ó yẹ kó ṣọpẹ́ níbo ni wàsáàpù òkùn sẹ́yìn. ẹni tó kì mí dáadáa ẹni tó mo rí kì mí orúkọ mùsùlùmí ni pẹ̀lú ẹ ó ti jẹ three hundred and fifty thousand naira gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín àìṣó ìbá ṣe ń bá ọ̀rọ̀ lọ kẹ mọ̀ pé nóbì dẹ̀ ń ṣe ṣé mo ní what do you know about ẹ̀ sábọ̀dù gbogbo yín rò pé rọ ni ẹ jẹ́ náà again náà eh, again náà kí n tó gbé torí a ṣe competition lórí Instagram mo dẹ̀ dúpẹ́ pé ẹ jẹ́ kí n wọ over two hundred thousand kò pé oṣù kan náà tí mo darapọ̀ mọ́ yín nínú wọ́n ní nínú ìlà ìlò ìlà ìlò lọ́mọ pàǹdọ̀rọ̀ fi ń dàgbà ṣe ti rí ẹ̀yin torí Instagram ẹ jẹ́ fi three fifty three hundred and fifty ẹ ní ìwé màá yí kámẹ́rà tó bá ṣe tán ó ṣèkó ẹnìkan tí ó jẹ three fifty yẹn but ẹ tí kì mí kówó mi léegun èèyàn kan péré ní two people mo promise lórí instagram to celebrate my followers on instagram over two hundred followers bó ṣe rí nìyí ebi òṣàánú yorùbá nation mi òṣàánú yorùbá nation wọ́n ní nínú eyín eyín òtítọ́ lèmi ò mọ̀ sọ òtítọ́ lèmi ò mọ̀ sọ i don't give a burger ìdáwó yìí kẹ́ máa kọ́ ọwọ́ yín tẹ́ fi ń tẹ̀yìn èmi fi ọwọ́ tèmi fa eré ni mo fi ń fa kúkú ṣì mo dẹ̀ fi ń fa owó sí ara mi so tó àwọn ènìyàn lè kọ́ òtítọ́ yín ti torí pé ẹ bù mí kí mo sọ̀rọ̀ ta ni yín ta ń bá bá lá yín ẹ ìjọ̀gbọ̀n ṣé dá nìkan fà àṣàbí ọmọ fóyèkè mi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ẹ èbú wo lẹ fẹ́ bú mi lórí social media gbogbo èèyàn ti mọ̀ pé ọgbà wèrè social media kí lẹ fẹ́ sọ ọ́ mẹ̀ tí yóò dùn mí ẹ̀ẹ́n tó bá wọ ẹlẹ́nu ló lè fi ran gba ẹnu dé Bùkànmí àpàlà báàgì sòrò ẹlẹ́nu ló lẹ́nu ẹ̀ ẹ̀yin lẹ́kùn yẹn máa sún lọ ẹ̀sùn sí kúrú bákẹ́ ló fi wẹ̀. Hmm. Yorùbá ni ọ̀tá Yorùbá mo ní tí wọ́n bá tọ́lọ́mù bá tẹ̀ sọ pé òun fẹ́ yọ àwọn kan kúrò nínú àwọn fẹ́ yọ àwọn kan kúrò nínú àjàgàláyé o fẹ́ yọ àwọn kan kì í ṣe Yorùbá bí tẹ́ máa kú sílẹ̀ dé yẹn bóyá lè máa délé ó dijọ́ tí ẹ̀yin tó ń pè ní Yorùbá yorùbá mo rí tí ẹnìkan comment lórí update tí mo gbé jáde nípa Sunday Igboho ẹni yẹn update wípé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ẹ ti mú pákó kò sí èpè tẹ́ẹ̀pù máa tán kí náà ni tó ń sọ ó ń sọ mọ́ ṣe lè strategize but ẹ̀yẹ̀ bá sọ̀rọ̀ bá èpè alẹ́ ìyà ló máa ń jẹ mọ́nàmọ́ná kó ebi ni ó pa yorùbá kú ebi ni ó pa yorùbá kú àmọ́ yóò ju àwọn tiẹ̀ kúrò ń bẹ̀ yorùbá jẹ́ ẹ̀yà kan tó jẹ́ pé tí o bá rí ejò pampa ejò kó gbé pọ̀n kó lu yorùbá pa ó dijọ́ tí yorùbá ó dijọ́ tí yorùbá bá mọ̀ bòdìwédè tí wọ́n fi ń dialogue bẹ́yẹn ṣe ń ṣí forum tẹ́ pẹ́tẹ́ nìkan bá kọ́mẹ́ǹtì yóò dijọ́ tẹ́ bá bírí ẹni yẹn lérè pé kí ló dé tẹ́ fi kọ́ńtẹ́ ẹ̀kọ́ yẹn yàtọ̀ sí kẹ́ẹ́ máa kọ́ sábẹ́ pé olórí burúkú lẹni yẹn ẹ̀ lè lọ́bì kankan mo ní ìyẹ̀ ẹ̀ṣẹ̀ yorùbá ni yorùbá ń jẹ ìyẹ̀ ẹ̀ṣẹ̀ yín ni ìyẹn ń jẹ ṣùgbọ́n olótìtọ́ kan kù yóò kù sí ipò ìṣèkà ṣóyè yín ilé ayé náà lẹ́ẹ̀tì gbẹ̀san yín nípa ti Sunday Ìgbòho ara ẹ̀ náà là ń sọ yẹn Yorùbá ẹnu yìí wọ́n ti fi ṣépè fún yín ẹnu yìí mo rí tọ́tún ti sáré gbé kiri pé is on his way to Germany ṣé nígbà tí Nnamdi máa sá kúrò ní Nàìjíríà ṣáà ọmọ ibo Igbo ṣé wọ́n announce ẹ̀ kálílò tìtọ́ bó ṣe wà kú tọ́nu yẹn náà ṣe ẹ̀pẹ́ tó ti dẹ trap fún yìí tí òye yín ẹ jẹ́ kí n sọ nǹkan tí òye yín ẹ̀ṣẹ̀ tó ń Sunday Igboho ní ẹsẹ̀ tó bá bọ́ sóun lọ́kì o tó bá bọ́ sóun lack of education ebi o ká comment o you can put any comment that is your headache that's your palava sóyè eyín kò pé owó sínú báǹkì mi ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí Sunday Igboho ok ẹ̀yin sọ kiri pé àlẹ́jì ni nípa ìbọn ìbọn federal government ṣe fẹ́ bá sọ pé irọ́ ló ń pa ni àbígbà tí federal government sọ fún the whole world wípé níjọ́ ti endsars àwọn òyìnbọn ṣé wọn ò gbà wọn sí no wọ́n ní federal government ẹ ẹ̀yin tí orí Instagram kí yín tí ó bá ti hand lórí Instagram ẹ lè join mi lórí Facebook esabod spiritual center torí mi ì ní padà wá esabod spiritual center tí n bá wá dé lálẹ́ ẹ a lè wá dóra wa dáadáa ṣóyè yín ká dóra wa dáadáa lórí Instagram òbò òun ìfẹ́ bá ti yín jẹ́ òbò ní independence mo fẹ́ fi yín lórí Instagram bọ́tẹ́ ṣì máa gbọ́ lọ ṣì máa jáwé àǹfààní yẹn lọ. Hmm. Yorùbá ọ̀rọ̀ àsọtán à ń sọ fún pé ìwà kan ó wà lára yorùbá tí ẹ kò bá mú ìwà yẹn kúrò ń bẹ ẹ yorùbá ò lè ṣoríire ìwà kèéta ìwà kárí ká páàrí ìwà ká máa tani lólobó ok ọlọ́lọ́mọ ẹni tí ó wà ní ẹ̀gbẹ́ ọlọ́lọ́mọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ Sunday Igboho mi ò mọ rúmọ́ náà là ń gbọ́ wọ́n ti sáré ń gbé kiri ah he's running from the Kútọ́nù to Germany now ṣé mo pe Germany lè tán ẹ̀ dáhùn because ẹ̀sùn tán kà sí lẹ́sẹ̀ wọ́n ti target as a terrorist mo sọ fún yín pé ẹ̀yin gangan lẹ̀ ń kó bá Sunday Ìgbòho ẹ̀yin gangan ni ọ̀tá Sunday Ìgbòho ok nígbà tí èèyàn gbéra látòdìdí Nàìjíríà tó fi sneak wọnú Kútọ́nù successfully báwo ni wọ́n ṣe mọ̀ ìkànnù yín náà ni ìkánú yín tó ń kó tira ni ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ tó ń ṣe yẹn kì í ṣe iṣẹ́ téèyàn lè dá ṣe yìí tí mo fẹ́ mọ̀ yìí pé ọ̀tá yorùbá ní ẹjẹ́ ìyẹn ọmọ yorùbá sẹ́ẹ̀ àdibitẹ́ jẹrà sí ẹ̀ lè rí yorùbá ní ṣàtìmọ́ dọ́mọ yóò lè rí gbà torí ìwà yóò jẹ́ tó lè ṣoríire lójú tèmi when i'm talking i'm talking of the eighty percent of you gbogbo ìwà burúkú ọwọ́ yín ló wà ìwà bóòbá ọpá bóòbá ọbù lẹ́sẹ̀ ọwọ́ yín ló wà nígbà táwọn èèyàn míì bá tún wá ń sọ fún yín pé ṣẹ́rí ọ̀rọ̀ Sunday Igboho bá a ṣe máa gbé gbà nìyí ẹ máa lọ́ta Yorùbá instead kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ pick point instead kí ẹ farabalẹ̀ wọ́n ní ojú lágbàáyá àgbòyanu your sense of reasoning ó ti knock the engine torí pé ẹ ponú tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ instead of you to look at for the way out ìpele máa ma gbéra yín ṣẹ́ ẹ tó bá sọ wípé ẹ má ṣe báyìí ọ̀tá yorùbá ni mọ́ dá sí o ìpele máa ma gbéra yín ṣẹ́ omi ti wá tán lẹ́yìn ẹja yín tí ó bá jẹ́ pé àwọn agitators yẹn lótìtọ́ lẹ́yìn ṣe iṣẹ́ fún Sunday Igboho gbogbo ariwo orí burúkú tẹ̀ ń pa lórí social media yẹn kò yẹ kẹ́ ẹ pa ó yẹ kí títí ilẹ̀ yorùbá ó ti kún ni láti sunkún fún kì í ṣe pé jàdé fẹ́ jà láti fi ẹnu anga yín hàn ní àárín títì wípé ìjọba Kútọ́nù kàn rí yín lóbi CNN tẹlifíṣàn kàn rí pé gbogbo yín wọ́de ẹ̀ wọ́de orí burúkú yín orí Facebook ìta ni orí burúkú yín orí Facebook lẹ́tí fẹ́ jagungbadé wọ́n ní wọ́n pa mí ìjẹyàn ojú oyè ilé bàbá rẹ̀ wọ́n pa mí kì í jẹ́ kéèyàn ojú ilé bàbá rẹ̀ èyí tẹ́ ẹ fẹ́ jagun ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ lọ why are you looking at the consequence èmi rò pé tí gbogbo olórí burúkú yín àti àwọn àgbàlagbà tó ń sun ẹkún Sunday o ṣé Facebook ló máa yọ Sunday ni àbí protest yín ló máa yọ Sunday protest pẹ́ máa ṣe tẹ́ bá mú ewé dání tó jẹ́ pé gbogbo yín máa lọ káàkiri so that àwọn ìjọba gan wọ́n á rí i pé ó léyàn lẹ́yìn gbogbo yín wá lórí Facebook ẹ kò ní dá fún ìjọba tó gbé àlọ́ lórí burúkú ló pọ̀ jù nínú yín I will keep on saying the truth I don't give a bug I don't hug your go àfi kẹ́ ẹ fi Yorùbá nation yẹn máa fi jalè kiri ó lè ní ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ ní warrior àti ń gbọ́ warrior ní ìṣẹ̀lẹ̀ ń san sálárì fún wọn fún wọn ẹ máa sọ lórí Facebook yìí pé kán dáwó fún yín kán dáwó fún yín ẹ fáwọn wọ́ríọ̀ wọ́n ti wà standby àwọn wọ́ríọ̀ ṣé kò yẹ kán jáde wọ́n ní wọ́n gbé olórí yín tẹ̀ ń pariwo ẹ ti lé ọmọ lọ́mọ lànà níṣẹ́ dé tòrútòrú ẹ ti lé síbi agbede ayé àti ọ̀run nàìjíríà ò ṣe padà sí àmọ́ fẹ́ẹ̀tì ẹ̀dùn kútọ́nu tó wà ǹjẹ́ tí kútọ́nu gọ́ọ̀mẹ̀ntì wọ́n ń wo nàìjíríà nù àjẹsíra gbé kálẹ̀ wá wọ́de tẹ́ ẹ bá pọ̀ tí ẹ pọ̀ tí ń ṣe èèyàn mẹ́wàá èèyàn mẹ́wàá ni gọ́ọ̀mẹ̀ntì lè dojú ìbọn kọ ẹ jáde orí social media lẹ́tí ń kú Sunday ẹni awí fún ọba jí ó gbọ́ ẹni awí fún ọba jí ó gbà á mo sọ lọ́jọ́ kìíní àná Yorùbá nation tí anybody bá ní a mọ̀ pé a ní nǹkan rere ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n Yorùbá ẹ̀ lè dé bẹ́ẹ̀ individual ẹ̀yin Yorùbá lè ń ba Nàìjíríà jẹ́ ẹ̀yin Yorùbá ó ní ẹ̀ ń bá torí pé kí ni ẹ̀ corporate ẹnu yín ẹnu yín ò kó ẹnu ẹnu yín ò kó ẹnu gbogbo èébú yín kábàáyé èèyàn jẹ́ lórí social media ni orí social media káwá dúpẹ́ lọ́wọ́ ọmọ òyìnbó ọmọ tí ò tó yín lọ́jọ́ orí tó dá social media lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti lo social media ó ti fi ṣe oríire orí burúkú lẹ fi ń ṣe ẹ̀ǹfọ̀ṣì ṣayọ̀ wọ́n ní wọ́n gbé Sunday Igboho mo rò pé ó yẹ ká ẹ wọ yín náà ṣe ń ba yín lọ gbogbo ẹ̀yin olórí burúkú speakers tẹ̀ fi ń kówó jẹ mo rò pé yẹ ká ẹ pé àwọn jagunjagun ọgbà àwọn tó ń pèsè orí láìsà tó máa ń pèsè orí láìsà ti pé ìjọ tó máa gbé Sunday Igboho ṣe bẹ́ẹ̀ ti lérí pé ìjọ tó máa gbé Sunday Igboho ẹ tù káká ẹ máa tú kàkà sí síta a máa rí yín pẹ̀lẹ́ o Sunday kú tiẹ̀ ẹni awí fún ọba jí ó gbọ́ ẹni awí fún ọba jí ó gbà mo sọ fún ẹ lọ́jọ́ kìnìún àná mo ní pé ká jẹ́ ní tó mú oore ni mo ní tani yorùbá jẹ́ omi mo máa fi nǹkan kan yìí tó ṣẹlẹ̀ lórí instagram kẹ́ẹ̀ pé yorùbá kì í ṣe ẹni tó ń nunú fún ó bẹ́tà kún jẹ́ kẹ́ ẹ kú sínú ìyà kéèyàn rí màálù tó fẹ́ kàn yín pa kéèyàn ṣí géètì kó lọ kàn yín pa eighty percent when i'm talking i'm referring to eighty percent twenty percent are straightforward person like me ẹ dẹ̀ mọ̀ pé olóòótọ́ ìlú ó ní ìka ìlú but ẹ mú ẹ kì í ẹranko bí rẹ gbogbo yín kọ́ kádì wípé ẹ fi ìrònú yín hàn like i'm saying tí wọ́n rí pé ẹ tó thousand láàrin títì ṣe pé gọ́ọ̀mẹ̀ntì àmọ̀ pé ó ní ẹran ìfẹ́ lára ibi tí ibi tí gọ́ọ̀mẹ̀ntì fi ń fìyà jẹ yín yorùbá yorùbá yìí lè ń fìyà jẹra yín wọ́n ti mọ̀ pé you are a coward yorùbá mọ̀ pé coward ni yín coward coward gbogbo jambla yín òfò ló ń ṣe ó ṣorí burúkú ó yá wèrè tọmọ kò ju orí social media lọ at the back of your keyboard nothing else i'm not reading comment you can see i position my eyes on top because it cannot me ò mi ò block èèyàn mọ̀ bó ti ṣí tó gbogbo àwọn tó rí Instagram lẹ́ẹ̀bù ṣe máa ṣí tàwọn orí Facebook mi kàn tí ì ráyè ẹgẹ́ ìfi átíkù kan yìí kí bá lè mọ̀ pé Sunday Igboho ló fi ìyà jẹra rẹ̀ mo ti pe kínní two thousand and nineteen ibi inú ilé náà mo wà mo lè fi kọ́ọ̀lì hàn yín láti tó pè láti Nàìjíríà sí Turkey ẹ máa pé Turkey number ni mo pè sí Turkey number ó nìkan ló mọ tọ́kì nọ́mbà mi mo bá a sọ̀rọ̀ wípé àwọn ìlú tó fẹ́ jà fún tí wọ́n bá ní bíi tírí ẹ̀ mo ní ìbámu ọ̀dà ṣé ń ṣe Yorùbá yìí náà láyé àwọn Awólọ́wọ̀ ló sọ àwọn ọba wa di sísì tá à ń gbalẹ̀ nù kiri sáwọn kọ́ ni mo ní sọ Yorùbá tó lóun jà fún wọn ọwọ́ ọ̀tẹ̀ mo ní pé ká ní pé tí ogun bá dé bó ṣe yorùbá yà bọ́ sí títì láti pòtẹ́sì àǹtí mi ràn mí ẹ dà kí wọ́n fẹ́ ràn mí ẹ jọ going to twenty four hours twenty fi tí ó pé àmọ́ bí àmọ́ fèètè ǹjẹ́ bọ́ síta àti ẹ̀gbọ́n gbà tí gbogbo yín sọ pé ẹ ẹ bá mi Sunday Igboho Igboho òòṣà àlàáfíà wọn wà o ẹ̀ńtẹ́ rì bá sọ̀rọ̀ wọn ní ká kí yín o nǹkan kó òòṣà wọn o ó kì gbogbo accept pé àkókò mọ ibi tó wà kò ní fóònù lọ́wọ́ kò ní nǹkan kan ní ọwọ́ gbogbo à ń kó yín jẹ nísìnyí táwa gbọ́ ní gbogbo news wípé ó wà ní agbedeméjì Kútọnu àti Nàìjíríà sórí Facebook ṣé orí ìwọ tó pè sí orí Instagram kìíní yẹn I'm blocking you now I'm really really blocking you now mi ò ń dé pẹ̀lú talakamania I keep telling you I don't want to know your position bó ṣe gẹ́ sí mi mi ì tó mi ní pé kó o pè é and even I hate it when people call me on Facebook Messenger or Instagram ìwọ tó pè ní ìsìn ni. torí pé o fẹ́ tọrọ owó o pè sórí kínní I block you off now lórí burúkú. torí pé o fẹ́ tọrọ owó so ìyẹn fẹ́ ní ọdá sí tìpé kò pè sórí. Instagram kọ́ mi pẹ̀lú fídíò onídàáfínyàlá ìyá ẹ̀ lazy youth àbí kí ni mo ti ń sọ fún yín ṣe pé mo sọ fún yín pé gbogbo in tó ń sọ fún yín lórí Facebook pé àwọn ọmọ ibi tó wà o kí ó bá wọn sọ kò bá anybody sọ̀rọ̀ ẹni tí wọ́n ń ṣọ́ ibi táyà ìbàdàn yẹ kí orí yín pé ẹ̀sùn tó ń gbélé lẹ́sẹ̀ ẹ̀sùn tó ń gbélé lórí ẹ̀yin lẹ sọ pé ìbọn yẹn inú ilé rẹ̀ kọ́ ni wọ́n ti rí but gọ́ọ̀mẹ̀ntì sọ fún pé inú ilé rẹ̀ ni wọ́n ti rí ta ló ń bá gọ́ọ̀mẹ̀ntì jiyàn ẹ̀dẹ̀ tí mo àwọn nǹkan mi tó ti fi ẹnu sọ ṣẹ́yìn ọmọ pé